èmi ọ̀kẹ́ adéjàre àdìsá olórìṣà ọbàtálá tí mo jẹ́ jagun ọlọ́bàtálá fún aláàfin ti ìlú ọ̀yọ́ mo ń fi àsìkò yìí fi yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àlá téèyàn bá pé òun mọ àlá tú ó yẹ ká wádìí irú àjànú wo lèèyàn ń lò ká tó lè tú àlá rẹ̀ gbogbo àwa tá a bá ti jẹ́ alálùjànú funfun lóòrò ni aláwa gbọ́dọ̀ lọ aláwa dùn òtú kò ní ìdìpọ̀ ṣẹ̀ṣẹ̀ ńlọ gbé báyìí àwọn abì kọ̀ọ̀kan níkàn máa ń ta kókó tó ní ìdì kéèyàn lọ bá a jù ní lọ tàbí ẹni tá a bùn lẹ́bùn tí ó fi fi àlàyé rẹ̀ tàbí òye nì tí ó fi fi yéèyàn sí nítorí wípé ẹni tí a bá ti bí tó bá sọ fún wa pé òun lálà pàápẹ́ mi tọ́pọ̀lọpọ̀ máa ń wá àgbé àlàbà tó bá ti dọ́dọ̀ mi ń bìyàn pé tọ́ ọ bá lálà ó máa ń ṣẹ ni àbí kì í ṣẹ ẹni tí àlá rẹ̀ bá máa ń bọ́ sí ìdàkejì torí tí wọ́n bá wá ṣàlàmọ́ ni ṣé tọ́ ọ bá lálà pé èèyàn kú tó ń tọ̀hún ó kù àbí kì kú ẹni tó bá ṣe pé tọ́ bá lálà pé èèyàn kú ó ń tọ̀hún ó bímọ ni àti mọ̀ pé wọ́n ti dorí àlàkodò fẹ́lẹ́yìn ó ní ìdíwọ́ àwọn àgbàlagbà àlá rèé ṣe àlá alálùjánu funfun mọ́ bó bá tiẹ̀ jẹ́ pé ìdílé alájànú funfun ló ti wá tàbí òun gangan àbí ní ìbí alájànú funfun tóró níbà tí bí yàn tá a fi mọ̀ pé àsìkò tá a bí ọ dandan ni kálíjànú rẹ̀ ó jẹ́ funfun àyè ọgbà wa ibẹ̀ ńkọ́ là ń lọ nítorí pé téèyàn bá lálà pé èèyàn kú ká tó lè sọ pé kò ní í kú á béèrè pé kí n láà di ikú nìní bá jẹ́ alájànú funfun ṣùgbọ́n àwọn èèyàn sọ pé oore ni kì í ṣoore o tí èèyàn bá lálà pé òun rí ata pupa lójú oorun ó pọ̀ nínú nǹkan tá àwọn èèyàn pé nǹkan tó dáa ni ìràwọ̀ rẹ̀ ọ̀tàn àmì máa ń tu kì í sì ṣe bẹ́ẹ̀ ìpọ́njú ń bẹ fún eléyìí ọ̀nà ìpọ́njú ń bọ̀ kìí ṣe pé tí ìdè ó lè má ti ìdè ṣùgbọ́n ń bọ̀ ni ló túmọ̀ sí nígbà míì wọ́n pé mo lálà ah mo sáà ń hègbín mo sáà ń hègbín ni a sọ fún pé òòṣà tí bá jẹ̀gbín ní ìdílé wọn kó lọ fún ní ìgbín káró lè rọ tó bá pé mẹ́ta ló ń rí ó kó lo ohun tó tó mẹ́ta tó bá pé kò níye kó máa fún nígbà gbogbo kó má bàa mọ́ nira ló túmọ̀ sí tí nígbà míì ẹlòmíì pé òun lálà pé òun lọ lórí omi kò túmọ̀ sí pé ọlọ́sùn ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé máa ń ṣe àṣìṣe jù òun ni gbogbo ẹni tó bá ti lè lálàárí omi àpọ̀lọ́sùn ni gbogbo ń tá a pè ní ẹgbẹ́ ọ̀run inú omi ni wọ́n ti dìde ìgbà tíjà dé ni kálukú ń wá bí lọ ni àwọn tó bọ́ sábẹ́ àpáta àtọ bọ́ ọ́nù hogi àtọ bọ́ ságbó ọ̀gẹ̀dẹ̀ ni kálukú túká gbogbo ẹni tó bá ti wá fẹ́ ṣe orò ẹgbẹ́ ọ̀run tá a sì fẹ́ kí oró rẹ̀ oró dandan ni ká mú nǹkan oró rẹ̀ dé odò torí bí tí ti jẹnẹrétì nù ni a fi máa ń sọ pé rírí ara ẹni lórí omi kò túmọ̀ sí pé ọlọ́sùn ni wá rírí ara ẹni pẹ̀lú ìyá tí ń bẹ ní ìsàlẹ̀ odò ó ṣeéṣe kó ṣe pé ẹgbẹ́ rẹ̀ lọ́lọ́ọ̀bá nísàlẹ̀ odò tọ́jú olórí ẹgbẹ́ wọn túmọ̀ sí pé dandan ọlọ́sùn ni so níbi tí àwọn èèyàn gbọ́ máa ń ṣe àìgbọ́ àgbọ́yé tàbí àìní òye tó lórí àlá ni torí nísìn òun ló fà ẹ́ rí i pé ọ̀pọ̀lọpọ̀ a ní ìwọ́n ni máa bọ̀ sún ọ̀hún náà mọ́ bọ́ bọ́ bọ́ ẹgbẹ́ ni ó yẹ kẹ́lòmíì ọ̀ máa bọ̀ téèyàn bá tiẹ̀ jẹ́ ẹni tó yẹ ọ bọ ẹgbẹ́ tí bá ń bọ Ọ̀ṣun yìí tí ó bá ń fi ìlànà pé tó ẹ̀yin ẹgbẹ́ mi tẹ́ wà nú omi o oúnjẹ yín ni yóò dàbí ìgbà tí ń bọ ẹgbẹ́ náà ni kò ní mọ̀ pé ohun tó ń mú mọ́ ló jí kí orí bóun sì fẹ́ torí eh, bó ṣe fẹ́ papọ̀ pé n tá à ń lò fún ọlọ́sùn bó ṣe papọ̀ mọ́ ẹgbẹ́ tó ọ̀pọ̀ ẹgbà torí ẹgbẹ́ ń jẹpo. ẹ rí pé mo sì ti sọ ọ nígbà kan náà rí i pé Ọ̀ṣun náà ń jepo nítorí ipò fẹ́sàn gùn gẹ́gẹ́ bí ọkọ èmi bàbá tó yàn ní bàbá òun tó jẹ́ Ọbàtálá kì í jepo bẹ́ẹ̀ ni ọba ṣùgbọ́n gbogbo yẹn nǹkan là ń wá lónìí sọ̀rọ̀ alá tá à ń sọ yìí mo fẹ́ kí gbogbo èèyàn ká mọ̀ wípé irú àlùjànnú téèyàn bá ń lò ìní ọ̀sọ̀ fún wa bá a ṣe tú àlá rẹ̀ torí ẹni tá lè bá ti lọ lódì fún tó ṣe pé lóòrò ni nǹkan kéékèèké ní ọkàn yà pa bó ṣe rí nǹkan nì láfi tú fún so nígbà mìíràn mi ò pé ọba ti ń he owó lójú oorun kódà á ò sí náà nígbà mi ò lè jẹ́ òsì fún ẹni tó bá ṣe pé ọwọ́ ti ń bẹ lára ẹ̀ ẹni tí ò bá sọ́wọ́ lára ẹ̀ tó bá ní òun rí twenty thousand he lójú oorun tí ó bá rí tó tó twenty thousand he yóò sì sùn mọ́ bẹ́ẹ̀ tí ó bá rí tó tó twenty tó ju twenty thousand he yóò sì lé ní twenty thousand yá ni tó bá ti jẹ́ alájànú funfun ni pé mo rí lójú oorun kò ṣẹlẹ̀ ń kọ́ wá sí ìmúṣẹ lójú ayé láàmú abẹ́ olódùmarè gbogbo ohun tí bá ń bọ̀ tó lódùmarè bá ṣetán tí ó fi ti ń bọ̀ hàn wá la mọ̀ ńlá làwọn téèyàn bá sì ti pé olódùmarè mọ́ farapamọ́ fún mi gbogbo ohun tí bá ti ń bọ̀ wọ́n mọ̀ sọ fún yàn àfi èyí téèyàn ò bá rántí téèyàn ò bá ti atún rántí oníbàṣẹ béèrè rẹ̀ dáa kí ló dé wọ́n máa rántí aláàmì mọ́ wọ́n mọ̀ farapamọ́ fún mi olódùmarè ló sì tún máa fi ara hàn wá torí ẹ rí i pé àkọ́sórí ni ọ̀rọ̀ àwọn bàbá wa jẹ́ ni àwọn tí wọ́n ní àkọsílẹ̀ là ń pè ní oníbíbélì àti oníkùránì ni ta lòun àtọ́lọ́njọ jókòó nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kí wọ́n tó kọ ìwé mímọ́ ṣebí ń pa àpẹẹrẹ tá a fi hàn wọ́n látòjú omi yẹn ń ṣe àkọsílẹ̀ rẹ̀ kó yàtọ̀ ó yẹ káwa náà ò ní ìwé bọ́n náà ṣe ní o tó bá ṣe pé àwọn bàbá wa ní àkọọ́lẹ̀ látàyè jọ ni pé ń gbà bá ni ò jẹ́nu wọ́ papọ̀ mọ́ lóde òní tí èmi ń lé ẹ mọ́ ẹnìkan ó lé àfò torí kò sẹ́ni tó fẹ́ gbà wípé lágbájá lọ̀gá mi tàbí lágbájá ni mo bá ń bẹ̀ mọ́ kálukú ni ó fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ọ̀gá ni ṣùgbọ́n àti àwọn bí wa tí wọ́n ti fi kọ́ wa tí wọ́n fi kọ́ wa kò sí ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu èèyàn tá a kọ́ ní ẹ̀kọ́ orí bí wọ́n ṣe fi kọ́ wa tí ò ní bọ́wọ̀ fẹ́ni tó kọ́ lẹ́kọ̀ọ́ orí yìí èèyàn ti wà ń bẹ́ẹ̀ dìsìn so mo fi sọ pé àwọn àlá tẹ́yìn náà bá wá rántí àwọn àlá kan tó ṣe pé tá a bá tù nílé ó lè mọ̀ papọ̀ sí tòkó ẹ̀ lè rán mi létí wọn.